هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل بسم الله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wọn ìgbà àdìjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ aláàjẹkáṣe wọ̀ ẹ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò ní àlèfíkò fìdíìnì lórí one zero one point one ọ̀rọ̀ tẹ̀sán lókè ìbèbí lógún mọ̀ṣọ́ níbi ló lóko mímọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh dr sọ̀rọ̀dé gbadébọ̀ ọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣẹ́ ṣe ẹ̀ka àbẹ̀ sórí ètò sáà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní kí ni ìdájọ́ kí àwọn ọmọbìnrin mùsùlùmí méjì tí wọ́n jẹ́ ìbejì tí wọ́n yarí pé ọkọ ẹyọ kan péré iná làwọn méjì olùjọ fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà wípé kí ni ìdájọ́ eléyìí nínú òfin ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni ìdájọ́ kí bàbá kan tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé Allah kí ọ̀kan nínú àwọn ọmọ bàbá yẹn lọ́kùnrin wa sọ pé ìyàwó bàbá òun òun lòun ọ̀fẹ́ lẹ́yìn tí bàbá òun ti ó kú tán eléyìí ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìbéèrè ẹrú ọlọ́run kan lóbìnrin umar abdullah láti amẹ́ríkà wọ́n ní ṣé a lè ṣe ìṣirò àwọn ohun ọ̀ṣọ́ ara obìnrin jewelries tó tún fi mọ ilẹ̀ tí èèyàn rà pamọ́ fún ìlú ọjọ́ iwájú àti owó gangan cash tó fi mọ owó oṣù ìfẹ̀yìntì ẹni tó ti ń rogún jọ fún bí àsìkò pípẹ́ díẹ̀ tó wà ní ilé ìfowópamọ́sí papọ̀ láti gbé sórí òṣùwọ̀n wípé bóyá ó bá wọ ní sọ́ọ̀bù torí àti yọ zakati nínú ẹ̀ eléyìí náà ó tún wá ẹ jẹ́ kí n fi kún kókó mẹ́rin báwọn láti orílẹ̀-èdè Ghana lélẹ́yìí tí wá wọ́n ní ǹjẹ́ obìnrin tó lóyún tó tó oṣù mẹ́rin sínú àti ọkùnrin tó fún lóyún yẹn ṣé wọ́n lè so yìgì báyìí tó ń ti pé ọ̀nà tí ọkùnrin àti obìnrin fi jẹ́ kí ọ̀rọ̀ oyún kó wáyé ó tako òfin ọlọ́run torí àti jẹ́ kí ìbágbépọ̀ wọn kí ó túbọ̀ máa fi tẹ̀síwájú sí i àbí ṣé ó dìgbà tí obìnrin yẹn bá tó bímọ kí ìjì síso kó tó wáyé láàrin wọn kí ìbágbépọ̀ wọn náà kó tó ń lè máa tẹ̀síwájú torí lọ́wọ́ báyìí obìnrin àtọkùnrin wọn sì jọ ń bẹ lábẹ́ òrùlé kan náà bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. òfin ọlọ́run ọba kò fara mọ́ ọkùnrin kan kó àwọn obìnrin méjì wọ́n jìjọ jẹ́ ọmọ bàbá kan náà màmá kan náà àbí ọmọ bàbá kan náà lásán àbọ̀mọ̀ àyá kan náà lásán haram ni kẹfẹ́ gbọ̀n kẹfà burú haram ni kẹfẹ́ ọmọ bàbá kan màmá kan náà papọ̀ ìyá lásán ló parọ́ pọ̀ ni àbí bàbá lásán àbí bàbá àti ìyá ló tiẹ̀ parọ́ pọ̀ ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf nínú tá a sì léèwọ̀ fún yín láti fẹ́ náà ní kẹ́ ẹ pa ọmọbìnrin méjì papọ̀ fẹ́ fàdìjọ jẹ́ ọmọ ìyá ọmọ ìyá bàbá àbọ̀ ọmọ bàbá lásán haram ní kẹ́ ẹ pa wọ́n pọ̀ fẹ́ àṣàkáṣà ni àṣà burúkú ni irú èyí tí àwọn ọmọ tán bá jẹ́ ìbejì lóbìnrin èyí tá a máa ra gbálé lọ́pọ̀lọpọ̀ gbà pípé ọkọ kan náà làwọn fẹ́ àìwá jẹ́ káwọn fọkọ kan náà ó túmọ̀ sí pé àwọn ò ṣubú gbẹ́mìí mi nínú àìnígbàgbọ́ tó sì ń dá àwọn èèyàn láàmú láwùjọ yorùbá wa àwọn náà ti wá gbàgbọ́ pé bàbá jẹ́ kí wọ́n ṣe tí wọ́n fẹ́ hmm. wọ́n lè kó má wa lọ́wọ́ àwọn ò sì lè dẹjú sílẹ̀ kíta lùbọ́ wọ̀ ní tí wọ́n fẹ́ ṣe ẹjẹ́ jẹ́ wọ́n ṣe irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ti yorùbá wọ́n máa fi ṣègbésí ayé wọn wá ní kọ̀ látàrí pé kí n táwọn fẹ́ kó lè máa ṣẹlẹ̀ kí n táwọn fẹ́ ọ má bàa ṣẹlẹ̀ wọn kọ̀ láti lùgbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tírù rẹ̀ bá ti ṣẹlẹ̀ rí ọ̀ràn yẹn ló jẹ́ pípé kí àwọn ọmọbìnrin méjèèjì yẹn wọ́n bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọkùnrin yẹn ó sì fi ọ̀kan nínú wọn sílẹ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba nípa pàtó túbà nítorí tí kú bá lọ káyà mọ́rí eléyìí òkú bó ti ṣe rojọ́ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa àìgbọ́ òsì o hmm. àìmọ́ tẹ̀bùsẹ̀ ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ dárú ẹ̀wọ̀ kí ló dé ó fi jẹ́ pé àwọn obìnrin méjì táwọn jẹ́ ìbejì wọ́n máa ń dáwọ́ àṣàkáṣà yẹn wò olóde táwọn ọmọkùnrin náà táwọn náà jẹ́ ìbejì àwọn náà ṣe dárú àṣà burúkú yẹn wò obìnrin ẹyọ kan làwọn fẹ́ àwọn òdòdó lẹ́yìn ní ṣetán ìrọ̀jì ẹnjẹ́ ọ̀dà ọ̀dà ó sì ọlọ́run bá tiẹ̀ wá sọ pé nǹkan ọ̀dà ó lè yóò sì finú fẹ́ dàn máa fagbọn ọlọ́run ẹlẹ́dàá wáyà bákan náà kí bàbá ó tún kú kọ́ mọ́ fẹ́ ìyàwó bàbá rẹ̀ a'udhu billah ẹ̀ṣẹ̀ ńlá ni o aburú tó sì peléke ni ọlọ́run lè dá wa nínú al-Qur'an ó ṣe léèwọ̀ fún wa ó ní wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó táwọn bàbá yín ti síwájú fẹ́ àfi tẹ́ ẹ ti ṣe ṣáájú kófin ọlọ́run tó sọ̀kalẹ̀. tí òfin ọlọ́run yìí bá sì dé wá bá yín lẹ́yìn tẹ́ ti ṣerú ẹ̀ rí ẹ gbọ́dọ̀ túká pẹ̀lú obìnrin mm. títí láéláé. ọlọ́run nítorí pé ìbàjẹ́ ni o ó sì jẹ́ ntọ́lọ́wọ́n bá bínú sí ọ̀nà tí ó sì dá rárá ni. kódà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ pé ńgbà tó lọ́n fẹ́ sọ nípa aburú tí ń bẹ́ẹ̀ nù káfẹ́yàwó bàbá wa yìí wọ́n ní aburú tọ́lọ́run rò mọ́ ọjọ́ mẹ́ta innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila. ìgbà tó lọ́wọ́ bá sì fẹ́ sọ nípa aburú tí ń bẹ nù zina ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. méjì laburú tó lọ́ ń pè má zina mẹ́ta laburú tó lọ́ ń pè má fífẹ́ yàwó bàbá ẹni níyàwó. kí ló wá wá débẹ̀ kí ni ń dùn mọ́ àwa wí tán wá ń rẹ́rìn pé aláìlérò ọ̀fẹ́ yàwó bàbá rẹ̀ ohun tó ń ná pàpà kó jíire ó jíire o òjìrè wàláhì òjìrè hmm. torí délé ìyàwó bàbá rẹ̀ haramu ni fún ọ láéláé kò gbọ́dọ̀ fẹ́ kò gbọ́dọ̀ fẹ́ tí bàbá bá ti kú kódà kó ṣe pé ọmọ tí bàbá rẹ̀ fẹ́ kàyàn ọmọ polóró ni hmm. so ẹ wá ní kí ẹja sàmì lè sàánú kìnnì àbẹ ọfẹ dáràn hmm. fẹ́ fílẹ ẹjọ máa lọ rẹ kọlọ lọkọ mi tó bá fẹ́ fẹ́ sínú kí bàbá rẹ̀ kọ fẹ́ nígbà tó fẹ́ ṣùgbọ́n gbàtọ́ lọ́n ti kọ́ pé àsìkò tí bàbá rẹ̀ ó kò ó ti pé ẹ tú sílẹ̀ ẹjọ́ máa lọ́kọ́ lọ lọ́kọ mi kò sí nǹkan tó burú nínú kọlọ ọlọ́kọ míì níbòmí. ìbéèrè tí wọ́n ṣe nípa pé zakat nǹkan sóbìnrin tí wọ́n máa yọ àbí wọ́n ní yọ ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ lórí eléyìí báyìí wọ́n ń pè ní zakat al-huli apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé wọ́n ní yọ zakari ìgbà tí àwọn míì tí wọ́n sọ pé wọ́n yọ zakari òsì tàbí ṣùgbọ́n pé ètò ìfinilọ́kànbalẹ̀ jù òun náà ní ká yọ zakari pàápàá jùlọ lórí àdìsí arábìnrin kan tó wá sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n á rí iyan ọwọ́ kan tó jẹ́ ti wúrà lọ́wọ́ ọmọ rẹ̀ wọ́n á bi léèrè pé sẹ́yọ̀ zakato eléyìí àbí kó tiẹ̀ jẹ́ pé tòrùka ni wọ́n rí lọ́wọ́ tiẹ̀ sẹ́yọ̀ zakato eléyìí láwọn ní àwọn ah, ò ní yọ ọ̀dà tí ó sì tẹ ọlọ́run kọ́ wọ́n wá ń lọ wá fi òkà wúrà ó fi ilẹ̀ ńlọ ní àwọn ah, òní mú nǹkan lọ́dọ̀ wọn mú kíni dáná fi ti sọ pé náà ẹni tí pè náà wọ́n mú ẹ̀wọ̀n òní mú wọn mú náà mara hmm. tòtòrí ẹ̀ làwọn hànádìlá làwọn fi sọ pé káyọ̀ zakati rẹ̀ ń gàgà làlàáfíà hmm. tòótọ́ bá wá ti ní tó ti tó ishiruna mithqala min ad-dahab tó tó nǹkan bíi seventy grams of gold hmm. ẹ̀ máa yọ zakati rẹ̀ ìdá kan nínú ogójì so ìdá kan nínú ogójì ẹ máa yọ zakatu nínú ẹni tó nílẹ̀ tó ṣe pé ilẹ̀ tẹ níyẹn èròǹgbà yín lórí rẹ̀ ní pé ẹ fẹ́ kọ́lélẹ̀ lórí tẹ́ ẹ máa gbé ẹ fẹ́ kọ́lélẹ̀ lórí tẹ́ ẹ máa fi háyà ẹ ní yọ zakat rẹ̀ eléyìí tẹ́ ẹ fẹ́ máa gbé yìí wọ́n yọ zakati lẹ́gbẹ̀ẹ́ wọ́n yọ zakati ilẹ̀ tá a ní tó ṣe pé a fẹ́ kọ́lé tá a máa gbélé lórí bẹ́ẹ̀ ni ẹ ní yọ zakati ilẹ̀ tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ kọ́lélẹ̀ lórí bó tilẹ̀ jẹ́ pé ilé yẹn ẹ fẹ́ máa fi háyà ni ẹni yọ zakati lórí rẹ̀ títí tẹsí kọ́lé lórí ẹ̀ owó tẹ̀ ń bá wa ń pa lórí ilé ńlẹ mà yọ zakati rẹ̀. wàyí o tó bá jẹ́ pé ẹ wá nílẹ̀ yẹn èròǹgbà yín lórí ilẹ̀ yẹn ni pé ẹ fẹ́ máa rà tún ta tó gbogbo lẹ̀ tá a ní tá a fẹ́ máa tún ta á máa yọ zakati ńbẹ̀ ó dàbí ẹni tí ń ta mọ́tò ni ó dàbí ẹni tí ń ta provision ni ẹ máa yọ zakati rẹ̀ eléyìí ìyapa wá wà láàrin àwọn olùmọ̀ ṣé zakati ọdọọdún lá máa yọ fúnlẹ̀ fẹ́ni tó bá ní pẹ̀lú èrò fún wọn máa rà tún ta àbí zakati ẹ̀kan ṣoṣo lẹ́yọ fún gbàtẹ́ bá rí ta àwọn olùmọ̀ gbogbo sọ pọ́dọọdún láàmú ayọ zakati fún ó dàbí ẹni tó ní mọ́tò lórí àtẹni ẹ̀ta ẹ̀ta gbọ́dún kan bá ti yípo ẹ̀yọ zakati lórí ẹ̀ hmm. so ìmáàmù Malik àwọn á sọ pé zakati ẹ̀yọ kan láyọ fún bàbá tó rí ta tọ́ ẹ ètò wa ṣe nípa pé owó tẹ ní ní báńkì tọ́jọ́ pé owó fẹ̀yìntì lẹ́nu ṣe ẹ̀yọ zakati rẹ̀ ẹ̀yọ zakati rẹ̀ torí pé owó náà ní gbogbo ẹ̀ ẹ̀yọ zakati rẹ̀ wọ́n ní ọkùnrin kan àtòbìnrin kan jọ ń bẹ láti ilẹ̀ Ghana wọ́n ní bẹ̀rẹ̀ ìtiwa wọ́n ti wá sàṣemáṣe wọ́n ti jọ lóyún wọ́n á fẹ́ so yìgì tí wọ́n lè so yìgì lórí oyún àbí wọn ò lè so wọ́n sì ti jọ wà lábẹ́ òrùlé kan báyìí wọ́n dájú pọ̀ dáràn ni wọ́n torí pé oyún tí wọ́n ní ṣáájú kó tó di pé wọ́n so yìgì yun ọ̀ràn ni ìwà máa jọ gbé láì jẹ́ pé igi tó ń bẹ láàrin wọn wọ́n ń dá ọ̀ràn lórí ọ̀ràn ni òfin ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kéèyàn jọ wà pẹ̀lú obìnrin kan téèyàn ò ní yìgì lórí rẹ̀ kéèyàn wá jọ máa gbé pọ̀ nígbé pọ̀ ọkọ àtìyàwó haram ni lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn lèèyàn sì ń dá lọ́ràn tó ṣe pé àkóbá ti ń bẹ́ńbẹ́ yìí ṣe àkóbá kékeré tó ọ̀ràn yẹn ló jẹ́ kékeré ọkùnrin kọ́kọ́kọ́ jìnnà sóbìnrin pátápátá nítorí pé àlè pẹ̀lálè àwọn níjọ́ ń gbìn òfin ọlọ́run ọ̀bọ̀ sì fara mọ́ ìgbà tóbìnrin yìí bá bímọ ọkùnrin àtòbìnrin yìí wọ́n tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run látòní tẹ̀ǹtì ń gbọ́rọ̀ yìí ẹ̀ máa tọrọ àforíjì torí pọ́nrán lẹ̀ dá èyí sọmọ ni wọ́n ń retí ìwọ ọkùnrin ọmọ àlè ló ń retí òun lábẹ́ òfin ọlọ́run wọ́n obìnrin náà ọmọ àlè ló ń retí òun lábẹ́ òfin ọlọ́run ẹ tù so ẹ máa fi àbámọ̀ yín hàn bọ́yọ́ lọ́wọ́ jẹ foríjì yín lẹ́yìn ìgbà tó bá wá bímọ tán tí àwọn òbí obìnrin bá rí i pé lódodo ọkùnrin yẹn ti kábàámọ̀ ọmọ tàwọn náà ti túbá gidi so wọ́n àwọn àfihàn fúnra wọn tó bá wù wọ́n pé kí wọ́n fẹ́ra wọn eléyìí ni nǹkan tí wọ́n ṣe ẹ gbọ́dọ̀ so igi lórí oyún. jazakumullahu khairan sheikh uh, plus two three four eight zero eight three two nine three eight nine six plus two four eight zero eight three two nine three eight nine six at zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a máa ṣe hudan wa bushro tọ́jẹ́ ẹ̀ka ti ìlú ìbàdàn inshallah rahman yóò tún wáyé ní ọjọ́ àìkú sunday tí ṣe ọ̀túnla inshallah ní agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní ọjàba central mosque ìbàdàn náà ni yóò sì ti máa wáyé nítẹ̀síwájú ma'arijil qabul insha allah rahman òun náà ni yóò máa tẹ̀síwájú sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀n àṣà àwọn náà ni wọ́n wọ́n dára lẹ́kọ̀ọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn lọ́jàba central mosque ìbàdàn kí àwa arábàdàn kí a sọ àwa arábàdàn tí à ń gbọ́ báyìí kí a sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò fi san á ní ẹ̀sùn lórí lórí ẹ̀yìn iṣẹ́ ọ̀la láyé àti lọ́jọ́ àgbéǹdàlùkìyàmà sheikh lábẹ́ ìbéèrè tí ara mẹ́nu bàtà láìpẹ́ yìí ohun tí mo tún fẹ́ ra pẹ̀kẹ́lù bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé àwọn nǹkan ọ̀ṣọ́ ara obìnrin yẹn òun seventy grams tó bá jẹ́ pé wọ́n ò pé ọ̀dà àwọn nǹkan ọ̀ṣọ́ ara àti àwọn owó àti àti àwọn owó ṣé àwọn lè dà papọ̀ kó jẹ́ pé àwọn wà gbé sórí òṣùwọ̀n táwọn ò rẹ̀ ní ìṣirò owó àti pé ilẹ̀ náà tó jẹ́ pé wọn ò gbèrò àti ìtàlóòtọ́ lọ́wọ́ báyìí ṣùgbọ́n wọ́n gbèrò àti fi kọ́ bọ́yá àyè kan tí ó jẹ́ fún ìlò àwọn ọmọ òrukàn ní àbí kọ́ jẹ́ pé wọ́n kọ́ ní ìkọ́ ṣọ́ọ̀bù tí wọ́n máa fi ṣe rẹ́ńtéèjì tí wọ́n lè gbóhùn náà sórí zakat. wọ́n lè gbèsè a ti sọ pé ilé tẹ̀ máa gbé ilẹ̀ tó fẹ́ lò fún ilé tẹ̀ máa gbé wọ́n yọ zakat rẹ̀ hmm. sọ̀tọ́ bá sì jẹ́ pé wọ́n gbélé kalẹ̀ fún waqf bí ilẹ̀ tó endowment ẹ fẹ́ fi ṣe sàrà fọlọ́ àmọ́ káǹfààní rẹ̀ wọn ní yọ zaka lórí rẹ̀ láéláé so àmọ́ owó tẹ ní ẹ lè fi kún góòlù tẹ ní tí góòlù ọba ká òṣùwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat so ẹ wá ní fowó kún kẹ́ fi yọ zakat wọn ọ̀tọ̀ ní ọ̀nà tó wo náírà àti pépà rìn so náírà ń kobo ọ̀tọ̀ lọ́nà tó rìn ọ̀tọ̀ lọ́nà tí góòlù rìn àyípa àwọn eléyìí ń papọ̀ mọ́ra wọn hmm. torí pé ògidì góòlù òun la lè papọ̀ pẹ̀lú ògidì silver láti yọ zakat wọn bó tilẹ̀ jẹ́ kí náírà ń kóbo wọ́n máa ń fi ṣírò gold àbí silver ṣírò àwọn náà ṣùgbọ́n wọn kì í ṣe gold àbí silver hmm. torí ra ní papọ̀. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight uh, zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ mi aleykum salaam wa rahmatulah ẹ lórí èdè òun lọ dáadáa kó tó já. ìbéèrè ní ọ̀la tuntun sísè. ìbéèrè ní. ìbéèrè ní pé ẹjọ́ tí n bá wọ ọmọ kíláàsì ní ìyá ti sọlá tó ṣubú. yẹn wá yẹn wá wọ ọmọ kíláàsì ní ọgbìn kí ni tí yẹn ò fi tó fi dé nù ẹnìmọ kẹta iṣẹ́ tí wọn jíjì mẹsán ní ká ṣe pẹ̀lú wàkàtà táwọn kò ní ká ṣe èwo ni ó ti fájú láti kọ́kọ́ ṣe iṣẹ́ ìyá tí wọn jíjì ní àdúrà kàtà àlùfáàjù. wọ́n ti tó pé kẹ́ dání àméjì fún sọ́láàtì rákà méjèèjì ẹ̀ dání ẹ̀kọ́ ẹ̀fẹ́ ṣe rákàtà àlùfáàjù pẹ̀lú tahiyatul masjid ẹ̀ ṣe rákà méjì yóò túmọ̀ sí pé ẹgbàládà sọ́láàtì méjèèjì lọ́dọ̀ Allah. Hello. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè yín. Mo ìdí lọ sọ̀rọ̀ láti Ayétò. Láti. Ayétò. Ìbéèrè yín. Mo ìdí mo ìdí. Ìbéèrè yín o. Ẹ̀kọ́ ìdájọ́ akéèsì ni alákọ̀ọ́kọ́ ni pé ìdá tí ń wò ní Facebook yẹn hmm. kò sí ọdún ìdè nìkan láàlú wa gbọ́mọ̀ ara. Ẹgbẹ́ ìgbà èyí tí mo gbà wá ní pé ìsọjí àwọn dókítà wa pé kí ni ìdájọ́ ìmọ̀ àti sàrà gangan ní èyí Islam ṣé àlùfóúnjẹ sàrà àbàjẹ fáwọn kan ní ìṣẹ̀ sàrà. alhamdulilayi àlùfóúnjẹ ṣe sàrà a sì lè fi nǹkan míì ṣe sàrà lópin ìgbà tó bá ti jẹ́ pé ń tá a fẹ́ fi ṣe sàrà yẹn ó jẹ́ nǹkan tó ṣe pé ó wù àwa náà. ọlọ́ni lẹ́ń tẹ́ná lè bẹ̀rẹ̀ hàtà tunfiqu mimma tuhibbun ìtẹ́ nífẹ̀ẹ́ sí iná ilẹ̀ lè máa ná sójú ọ̀nà ọlọ́run tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tí ó fi dání tó ṣe pé jẹ́ kẹ́yìn náà rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa tún ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhi llah la nuridu minkum jaza'an wala shukura wọ́n á máa fi oúnjẹ wọ́n á máa fi tọrẹ fáláìní fọmọ òrukàn àtàwọn ẹrúgbìn oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí kì í ṣàjẹkù kì í ṣe tìsàlẹ̀ kókó oúnjẹ tó ṣe pé ó dùn ó ń horu ó dáa táwọn náà ò ní fẹ́ ká pé wọ́n gbà má wọn ẹni wọ́n máa fi fáwọn aláìní wọ́n tún wá máa sọ yìí pé ńṣe làwa ń fún yín lóúnjẹ yìí nítorí ojú ọlọ́ àfẹ́sàn kan lọ́dọ̀ yín àsìfẹ́kẹ́ dúpẹ́ fún wa lórí níta àṣẹ fún yín yìí ṣùgbọ́n ọ̀rọ̀ oúnjẹ òsán oúnjẹ fi ṣe sàrà ẹ bá fẹ́ fún oúnjẹ ṣe sàrà ẹ fi lépa àwọn aláìní ẹni tó ṣe ikú ojú ń pọ́n ẹni tí èrò oúnjẹ jẹ ẹni tó táwọ́ náà tí nǹkan ṣe dáadáa fún èsì kíkẹ́ wá dáná oúnjẹ kalẹ̀ kẹ́ wá pa àwọn olówó kẹ́ pa àwọn ọlọ́lá àwọn tó ti rí ń jáde yàtọ̀ sí pákó ìlànà ni kí wọ́n á jẹun ìwà lẹ̀ ń ṣe sàárà òkú yín sàárà àárọ̀ wò lẹ́ ń ṣe nítorí pé tẹ́ bá fẹ́ ṣe sàárà wọ́n máa fi sàárà sun aláìní aláìní wọ́n máa fi sàárà sun láti wọ́n á dájọ́ sí sàárà ká péjọ lórí pàǹsẹ̀ sàárà àdádálẹ̀ ni kò ní gbà anábẹ́wò hmm. Muhammad sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tí ìsàwọ̀ la pálásẹ̀ pé kó ṣe á da ẹrù rẹ̀ padà fún un. Hmm. eléyìí ló túmọ̀ sí níta ń pariwo gbogbo ìgbà yẹn pé ẹ má fowó yín ṣòfò hmm. ẹ má ara yín òkúkú fún yín ní ìsìn ti ẹ wá sọ òkú di àjọyọ̀ ẹ wá pé jọjọ kẹta ẹ pé jọjọ kẹjọ ẹ pé jọ lógójì ọjọ́ wọn tún sọ lórúkọ ọpá wọn tún pé jọ wọn làwọn ó gbé kò lè wúlò fókù ìfowósòfò sì ni fún alààyè àwọn nǹkan tí máa sòkú láǹfààní ànábì sallallahu alaihi wa sallam ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa tó kù bá fi lè kú mùsùlùmí òun náà làwọn nǹkan wọ̀nyí lè wúlò fún ẹni tó bá ti kú yàtọ̀ sójú ọ̀nà àtẹ̀sìn Islam àwọn ìtànà bíi là kalẹ̀ gan bẹ́ẹ̀ sí ẹ fowósòfò ni torí ẹ ẹni tí bá ń fẹ́ kẹ́ni tó sẹ́kù lẹ́yìn o ó ṣe tí ó wúlò fún lẹ́yìn kú òun òní kó ti kọ́kọ́ ran ara rẹ̀ lọ kó tó di pókú wàá gbìyànjú láti jẹ́ pé orí islam ló kú sí kìí sórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn islam. Hmm. àwọn ẹni tó wá ṣẹ́kù láyé yìí táwọn bá wá ń ṣàdúrà fún àdúrà mà lọ bọ̀ tí mo bá fẹ́ràn òkú mi tó kú n lè dágbà sí àsìkò tí mo ṣàdúrà fún nítorí kò sígbà tí èmi fẹ́ ká pé kí ọlọ́run ọba ń lọ bá tí mo bá wá sọ pé ìjọ kẹta ni ìjọ kẹjọ ni ogójì ọjọ́ ni lẹ́yìn ìlà àṣepé ní tó bá wọ ọlọ́run kó fi ṣe nù hmm. ẹ sì mọ̀ pé lójúmọ́ lónìí tílẹ̀ rẹ ti máa ó níye ìgbà tó ń kálukú ti ṣàdúrà forí ara rẹ̀ bẹ́ẹ̀ mi bá jọ́ máa rí fún bàbá mi tí mo bá jọ́ máa rí fún ìyá mi ó yẹ kó jẹ́ pé mò ń ṣe ń ṣàdúrà fúnra mi o náà ni mo sì ń rántí bàbá àti ìyá mi olùwà ẹlẹ́dàá wa ni wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wọn sọ pé olúwa bá mi kí àwọn méjèèjì bí ẹ bá ṣètọ́jú mi nígbà kékeré mi rabbi ighfir li wa liwalidayya warhamhuma kama rabbayani saghira ọmọ rere ọmọ ṣàdúrà bẹ́ẹ̀ fóbi rẹ̀ ní gbogbo ìgbà kámọ́ á sọ pé àdúrà ọmọ nìkan ni ó wúlò fóbi rẹ̀ eléyìí náà tún ṣe déédéé o hmm. gbogbo mùsùlùmí bíkíbi tẹ bá wà tẹ bá ti rántí òkú mùsùlùmí tẹ ṣàdúrà fún yọlọba hmm. kódà tẹ bá ní gbogbo òkú mùsùlùmí pátá ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kan ọlọ́run bá gẹ̀ wọn yọlọ bẹ́ni tó bá kú mùsùlùmí yàtọ̀ sẹ́ni tí òkú mùsùlùmí hmm. torí ẹ̀ lọ́lọ́run ṣe sọ fún wa nínú alukur'an ó يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà àwọn ọmọ abẹ lọ́n pọ́ lọ́n forí jìn wá tó forí jìn àwọn ọmọ ẹ̀yà wa tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé gbogbo mùsùlùmí tó bá ṣàdúrà fún mùsùlùmí níbikíbi àdúrà lọ́ba ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọ́ májẹ̀ pé àdúrà dáadáalẹ̀ àdúrà dáadáalẹ̀ lè tẹ̀ ń ṣe ńjọ́ kẹta àdúrà dáadáalẹ̀ lè tẹ̀ ń ṣe ńjọ́ kẹjọ àdúrà dáadáalẹ̀ lè tẹ̀ ń ṣe lógójì ọjọ́ bákan náà àwọn mùsùlùmí tó bá jẹ́ pé èèyàn rẹ lẹni tó bá kú tó bá ṣe sàárà fún tó fi sàárà yẹn sùn ọlọ́run ọ̀bọ gbà ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi ṣe lóore torí rẹ̀ tó bá yẹ pé mùsùlùmí mi náà ni wọ́n fi nǹkan kan ṣe sàárà wọ́n sọ pé wọ́ọ́lọ́ ládá tó wà sàárà yìí lọ́ọ́ bá mi mú bálágbádá tó ti kú ọlọ́run mú lọ́ọ́ bá ọlọ́run mú lọ́ọ́ bá so torí ẹ̀ àwọn nǹkan tí ó wúlò fọ́kù wa ni kẹ́ ká máa ṣe ẹ má jẹ́ kí a fi ìfowósòfò pín ìbànújẹ́ tó ṣe wá nǹkan tó kàn ṣẹlẹ̀ láwùjọ yorùbá ni pé àwọn kì í dààmú láti tẹ̀ lófin ọlọ́run nǹkan tó jà lọ́dọ̀ tiwọn ni ẹja á ṣe bí wọ́n ti ṣe ó lè bá a rí bí ti ṣe rí mm-hmm. bóun ni wàá rí àṣetẹ́ náà ni <laughs> àṣetẹ́ náà ni lábẹ́ òfin ọlọ́run mm. yọ́n máa já ṣetẹ́ mm. náà. jazakumullahu khairan ṣe ìṣẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bá a kí á òkè sí ìgbìyànjú ṣe mọ́. ọ̀dà àtúbọ̀ inshallah hello. Hello. Akọ́lá Jimá. Ẹ ṣe màmá. Náà ó jẹ́ Àmì ìbéèrè. Orúkọ mi ni Sẹ́rífàt Abdulsalam Látòkè Wọ́dé fẹ́ ní orí àtàdá mhm. ọkọ ìyàwó ò lówó lọ́wọ́, mhm. àwọn òbí fún un. Mhm. Ṣé àwọn òbí rẹ̀ ti ń fún un lẹ́kọ̀ọ́ pé kọ́ máa àti mo fẹ́ Assalamu alaikum wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ̀sìn pé. Ìtàlẹ̀ láti Europe. Orílẹ̀-èdè wo ní Europe? Netherlands. Ìbéèrè yín láti Netherlands. Àkọ́kọ́ ọ̀rọ̀ tó jẹ́ bàbá fún wọn ti ṣàìṣe. Wọ́n dẹ̀ fi ìyàwó mẹ́rin lẹ̀ àti àwọn ọmọ tó pọ̀. Gbogbo tábáwọ́ wò ló wà èyí tó kú díẹ̀ káàtó àti dáadáa ṣé bàbá wọn máa nípinnu ẹ̀ lẹ́sẹ̀ àbí níládá àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́jì mò ń tẹ̀lé owó jọ díẹ̀díẹ̀ mo fẹ́ lọ hajj lọ́dún ìṣàlùwà pẹ̀lú ìyàwó mi àti mọ́mì mi ṣùgbọ́n owó èèyàn méjì ni mò ń lérò pé mo lè rí ṣàjọ tọ́nà bá kádàrá kí òróró ta ló yẹ kí n kọ́kọ́ mú lọ náà méjèèjì. sáwọn àìkọ́ tí wọ́n yẹ kí a ṣe. ìbéèrè tí ìyá ṣe látòkè wòde nípa sọdáàkì kò sí tàbí ṣùgbọ́n yín pé ọkọ ńlọ́jọ́ràn ẹ̀ lórí rẹ̀ kó san sọdáàkì fún ìyàwó rẹ̀ a gbọ́dọ̀ fẹ́yàwó lórí kò sí sọdáàkì ń bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àsọ pé gbogbo ìyàwó tá a bá fẹ́ lórí páàní san sọdáàkì igi oṣù kọ́dà bẹ́ẹ̀ sóńdì káàbà kò so wọn a máa ń yani lẹ́nu <clears throat> láwùjọ wa èèyàn kù ẹ wàá fi àwọn mẹ́rin lẹ̀ wọ́n kọ́kọ́ máa jiyàn lórí tí wọ́n so igi àbí wọ́n so igi nígbà wo báyọ̀ lé ní wọ́n so igi àmọ́ wọ́n san sọ̀dáàkì so wọ́n san sọ̀dáàkì yẹn tó bá ti dájú pé wọ́n so igi àtúnṣe wà fún nínú dúkìá ẹni tó kù yẹn dandan á mú sọ̀dáàkì tó jẹ gbèsè rẹ̀ á san fáwọn ìyàwó rẹ̀ eléyìí ọ̀lẹ́jà ń bá kan nù wọ́n wá ní ọkùnrin yóò sọ pàtó iye tó ń fẹ́ fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn obìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kò fẹ́ san sọ̀dáàkì hmm. àwa wàá sọ yìí pé á fún obìnrin kọ̀ọ̀kan ní sọ̀dáàkì mẹ́tẹ̀lẹ̀ sọ̀dáàkì tó yẹrù rẹ̀ hmm. lọ́jọ́ tí wọ́n fẹ́ so sọ̀dáàkì tó ṣe rẹ́gí pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tí wọ́n fẹ́ kan náà la fún wàyí o ọkọ tó fẹ́ fẹ́yàwó kò lówó sọ̀dáàkì bàbá rẹ̀ ló bùn lówó ìgbà tí bàbá wa bùn lówó ọ wa múnú owó ń tó fi san sọ̀dáàkì àbọ̀ mú gbogbo owó tí bàbá rẹ̀ bùn tí bàbá rẹ̀ bùn ó fi san sọ̀dáàpì tó kò sí wàhálà ń bẹ̀ bàbá rẹ̀ lè dùn lówó kí bàbá wa sọ pé fi san sọ̀dáàpì eléyìí ṣe ti bàbá ẹ̀yin ẹ̀ lówó lẹ́yìn ìgbà tẹ́ ti dùn lówó òun ni ó wo tó ń bá fẹ́ fowó ń ṣe àyè bùnyàn lówó ká wá sọ pé nǹkan báyìí pàtó ni kò fi ṣe lópin ìgbà tí ó bá ti lówó láti fi ṣẹlọ kí lọ́kàn yìí so ọmọ wa lówó tí bàbá rẹ̀ bùn láti fi san sọdáàkì ó ti san sọdáàkì náà nìyẹn hmm. kí lọ́kàn yín pẹ̀lú ibi tó ti gbowó kò bá gbà lọ́dọ̀ bàbá rẹ̀ kò bá gbà lọ́dọ̀ ìyá rẹ̀ kò bá jẹ́ kó náà ló ṣiṣẹ́ tó fi san ó ti san sọdáàkì eléyìí ò sí wàhálà ń bẹ̀. ẹni tó wá ṣe béèrè nípa pé dáadé àwọn kú láti Netherland ó ní bàbá àwọn kú wọ́n sì ìyàwó mẹ́rin sílẹ̀ àti ọmọ púpọ̀ ṣe dáadáa <laughs> bàbá yóò ní gba commission kí commission hmm. torí pé tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ṣe forí ara yín hmm. tẹ́ ẹ bá ṣàìdá ẹ ṣe forí ara yín ọlọ́ni wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ní irú ẹrù ẹ̀ṣẹ̀ lómi. Hmm. nǹkan tí ó kà ṣẹlẹ̀ ni pé tó bá pé dáadáa ni bàbá yín ṣe kú lẹ́yìn náà ń ṣe dáadáa lẹ́yìn ikú bàbá yín ọlọ́run ó mú yín pàdé papọ̀ lójú kan náà pẹ̀lú àwọn bàbá yín lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ nínú àlùjẹ̀nà látàrí pẹ́yìn náà ọmọ rere tó gbẹ̀yìn bàbá rere nìyẹn bákan náà àwọn dáadáa tẹ̀ ń bá ń ṣe tẹ̀ ń fi ń sọrí pé ẹ̀bùn bàbá yín ní ládàá rẹ̀ nínú téèyàn lè ṣe bùnyàn èsì kẹ́ máa yan náfìlà ní ìsìkẹ́ wàhálà ẹ̀bùn bàbá yín kò ní dọ́dọ̀ anybody so irú eléyìí èso ńlá ń wí àmọ́ ní ìsìn bàbá yín ò ṣe hajj rẹ̀ ẹ lọ́ọ́ bá ṣe hajj ládàá rẹ̀ ọ̀ lọ́ọ́ bá bàbá yín bàbá yín ò ṣe ọmúra rí ẹ bá ṣe ọmúra ládàá rẹ̀ ọ̀ lọ́ọ́ bá bàbá yín ò kọ́ mọ́ṣáláṣí láyé rẹ̀ ẹ̀yin wá kọ́ mọ́ṣáláṣí ẹlẹ́fi ṣe sàrà fún bàbá yín bàbá yín ọ̀gbàládà rẹ̀ lódìndí. Hmm. so oh. bàbá yín kò gbẹ́ bọ́ ò kò gbẹ́ kànga kalẹ̀ sẹ́nìkan rí kó máa mú mi bẹ̀ ẹ̀yin wá gbẹ́ kalẹ̀ ẹlẹ́fi ṣe sàrà fún bàbá yín ọ̀gbàládà rẹ̀ lódìndí. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n láwọn lówó láti lọ́ọ́ ṣe hajj owó àwọn wá ká owó hajj èèyàn méjì ìgbà tó ṣe pé èèyàn mẹ́ta làwọn sì fẹ́ káwọn káwọn jẹ́ táwọn bá lọ ṣiṣẹ́ hajj àtàwọn àtìyàwó àtìyá àwọn ṣùgbọ́n owó yìí tẹnikẹ́ tó ti yọ. tòótọ́ bá wá ṣẹlẹ̀ pé èèyàn méjì péré náà ni ọba ka tiẹ̀ lọ́dún yìí báyìí báwo ni káwọn ó ṣe táwọn àtìyàwó àwọn ni káwọn lọ kí màmá ó ṣe sùúrù náà àbáwọn àtìyá àwọn ni káwọn lọ kíyàwó ṣe sùúrù náà èwo ni káwọn mú nu méjèèjì ìwọ àtìyá rẹ lẹ lọ kíyàwó ṣe sùúrù náà nítorí pé ìyá rẹ ó ní agbábitọ́ nílẹ̀kùn tó lè bá wà lìjẹ̀nà torí ẹ má sì filẹ̀kùn yẹn má sì gbà pààrọ̀ hmm. so ìyá rẹ àti wọ́n ní kẹjọ lọ nígbà tẹ ọba wa dé tọlọmọba bọ ọ láṣìírí ó tún mú ìyàwó rẹ lọ lọ́dún tí ń bọ̀ insha allah so anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti léèrè ta ni nínú àwọn èèyàn lọ́lẹ́tọ̀ọ́ sí ká ṣe dáadáa sí jù anabi ní màmá rẹ ni hmm. oníbèrè tún <laughs> ní lẹ́yìn màmá mi ńkọ́ anabi tún ní màmá rẹ náà tún ní onílẹ́yìn màmá mi ńkọ́ anabi tún ní màmá rẹ ni Ah, lẹ́yìn màmá mi wá ń kọ́ ọlọ́wà kan bàbá rẹ̀ báyìí tó bàbá àti màmá ganu ká tó wá pé ìyàwó ìyàwó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ màmá ọjọ́ hmm. bó ṣe dé. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wà síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka ti ìlú ìbàdàn tó máa ń wáyé inṣàlá yóò tún wáyé ní ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ yìí inṣàlá rahman tó ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá twenty twenty one tó sì ń ṣe wẹ́kú pẹ̀lú déètì ọjọ́ kẹẹ̀ẹ́dógún jùmọ́dàlẹ̀ ọ̀la fourteen forty three ah láago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní ọjàba central mosque ìbàdàn inshallah nítẹ̀síwájú ma'arijul qabul òun náà ni ó ń tẹ̀síwájú Sheikh Dr. Shafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ inshallah ní àyè tí a wí kí àwa ará ìbàdàn tí a bá ń gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ aláàṣẹ ọ̀rùn fún wa ẹ ló kọ yín. ó kọ yín o. ọ̀rọ̀ sáwọn ẹ̀gbọ́n. maaleykum salaam ó kọ yín jẹ́. àyùbá láti gàbọ̀. ìbéèrè yín. ìbéèrè yín. ẹni kí ìyá rẹ̀ ò yá. Mhm. kí wọ́n gbọ́dọ̀ ní pé ayọ̀ òyà ń gbọ́dọ̀ ilé dókítà. Mhm. ẹgbẹ́ bẹ̀ títí kò ní wòsàn. gbé wálé. bàtà wálé àwọn ẹbí apàdùkọ́ mẹ́ta gbé jáde káwọn lé àwọn babaláwo ìlú babaláwo náà ló wà ló wá kú síbẹ̀ ibi ṣe á fi mùsùlá báwo ni yàtọ̀ ìjà fi mùsùlá àná àbáwọn fi mùsùlá ìlú ìrìn elékejì òun ni àló. mo ń gbọ́ yín à ń gbọ́ yín. ìbéèrè elékejì òun ni ẹni tí ó gba ìwé èṣù ìwé náà wọ́n oṣù mẹ́ta ó wá dá oṣù àkọ́kọ́ òun ní agbára ti dá oṣù méjì tó ẹni kí ó wá gbà tó gba ìṣúlọ́wọ́ ẹ̀ ó wá gé owó owó oṣù mẹ́ẹ̀ta tó nu owó ẹ̀ tí owó yẹn rìbá ni àbí kì í ṣe rìbá owó tó gbé yẹn. ẹ̀kejì wọ́n ní ẹni tó dá àjọ tó jẹ́ pé ó ti wá gbàjọ ọkọ̀ wà láǹfààní àti dá oṣù kejì ẹni tí wàá ń gbàjọ sọ́wọ́ ọ wá gé owó oṣù àbí kò láǹfààní kò tí gbàjọ kò wá láǹfààní àti dá oṣù kejì ẹni tí wàá ń gbàjọ sọ́wọ́ òun wá gé owó oṣù kejì nínú owó tó yẹ kí ó padà wà kẹ́gùn sí ohun tó ń wípé ṣé bó ṣe gé ṣé kèsì rìbá. alhamdulilayi ẹni tí ò gbádùn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tó lọ́wọ́ kọ́ pé kí ó rí ìwòsàn bẹ́ẹ̀ àtàwọn agbé wálé àwọn mọ̀lẹ́bí wa foríkorí wọ́n fi kún lókun pé káwọn gbé lọ sílé babaláwo nítorí tí wọ́n bá rí tọ́jú lọ́sípítù ìwòsàn rẹ̀ lè wà lọ́dọ̀ àwọn babaláwo so wọ́n á ní ibẹ̀ náà lọ́wọ́ àlòkù sí ṣé ìgbà tó bá kú yẹn mùsùlùmí làwọn máa ṣe kó tó di kí wọ́n gbé lọ lé babaláwo táwọn sì ṣe sọ láti ṣe lára akọ́nipẹ́ yìí tẹ́ gbé lọ lé babaláwo ẹ ti dáràn hmm. lábẹ́ òfin ọlọ́run hmm. nítorí pé òfin ọlọ́run sọ pé lílọ sọ́dọ̀ àwọn babaláwo wọ̀nyẹn ṣíṣe ìbéèrè nǹkan kan tó rú yín lójú lọ́dọ̀ wọn lásán wọ́n dà wọ́n dáhùn yóò mú yín pàdánù sọ láti ogójì ọjọ́ báwo wá ni tí wọ́n bá dáhùn ẹ̀ sì gbà wọ́n gbọ́ ẹ̀ ti ṣe kèfèrí hmm. ẹ̀yin ti gbà wọ́n gbọ́ dáadáa torí pé gbà pé wọ́n lè rí ìwòsàn ṣe ń bẹ̀ tẹ̀wọ̀n káwọn babaláwo sáré tẹ̀wọ̀n kó rí èèfọ́ àwọn ẹ̀dọ́ ìdùn wọn so àwọn náà sì ń lọ́sípítù rárá so nítorí ìdí eléyìí ẹ ti kọ́kọ́ ṣe kèfèrí sọ́lọ̀ tí ẹ tù bá padà sínú ẹ̀sìn Islam tẹ̀wọ̀n ara ẹni tó kú tẹ̀ ń béèrè pé sáà ṣe sọ láti ṣe là bá mi ṣe sọ láti ṣe là bákan méjì lọ̀rọ̀ rẹ̀ ó ṣeé ṣe kọ́jọ́ pé gbàtẹ́ gbedébẹ̀ gbedébẹ̀ bí òkú bọ̀rọ̀ gidi ni ó ṣe pé kódà àárọ̀ mà yàtọ̀ sí alẹ́ kódà bàbá mà yàtọ̀ sí ìyá kọ̀ mọ́mọ́ rẹ̀ má yàtọ̀ sọmọ ọlọ́mà ó ti wà nípò pé làákàyè òṣìṣẹ́ má tírù rẹ̀ bá kú síbẹ̀ á sì sọ láti sí la lábẹ́ pé kí wọ́n tó gbé lọ bẹ̀ orí rẹ̀ ó tó di pọ́ dàrú bá wọn mùsùlùmí náà la mà sí. àmọ́ tó bá jẹ́ pé ńgbà tẹ́ gbé débi ọmọ bíi tẹ́ gbóhùn wa ó sì mọ̀ yí pé ilé babaláwo lẹ gbóhùn wa òun náà sì tún gbé tọ́mì lórí pé kò burú tí wọ́n sá ti gbádùn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ó kú ní kèfèrí ni àní eléyìí túmọ̀ sí pé ká kíyè sára ká bẹ̀rù ọlọ́run kọ́ má jẹ́ pé ẹ ti jẹ́ mùsùlùmí láti bẹ̀rẹ̀ ìgbésí ayé yín yóò wá kù díẹ̀ tẹ́ kù bẹ́ẹ̀ wá ṣe kèfèrí sọ́lọ̀ èèyàn wá padà dọ̀ máa ná ọlọ́run kọ́ mọ́ sí wa lọ́ máa ná o. tó wá ní ẹ àjọ onídàájọ́ ń sọ yẹn bí ìgbà tán fáìnì èèyàn ni tó gbogbo fáìnì tó máa gbà lórí àjọ tẹ́mi ah, ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé pẹ̀lú ohun ètò tó jẹ́ pé kò jáde lórí ìkànnì ayélujára facebook dáadáa bó tiẹ̀ jẹ́ pé ó ti ń jáde báyìí ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé inshallah rahman á padà gbé àkásílẹ̀ ohun á padà gbé jáde fẹ́sì gbọ́ ní ketekete láti ìbẹ̀rẹ̀ dópin inshallah rahman zero nine zero uh, zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six ẹlọ́kọ̀ yìí o. asáwọn àríkàn tààtà. aleyhi salaam wa rahmatulahi wa barakatuhu. àbá abdullahi alasoko nípa. ìbéèrè yín. ìbéèrè mi ni pé àdìsá níbi tí wọ́n ṣàlàyé fún wa pé bàbá fẹ́ sùn lálẹ́ ká máa ti lẹ̀kọ́. Hmm. láti máa dé gbogbo àwọn nǹkan tá a máa fi mọ̀ mi. Hmm. àwọn kọ́ mo fẹ́ kún fa ní tìmọ̀ sí yẹn bẹ̀. Hmm. máa ń béèrè pé sọ́kárí gbogbo àwọn kàǹgá tí wọ́n máa ń sílẹ̀ tó ìdí lórí tá máa ń lò. Mo bọ̀ ṣe, ẹ náà kọ́ yín o. Ẹ̀hẹ̀ ó ní o láti UK o. Ìbéèrè yín. Ẹ dákun. Ẹ̀hẹ̀ ẹ jọ àkọ́kọ́ tí èèyàn ọ̀rẹ́ méjì ìkan wá ṣetán láti gba ìsìlámù bọ̀ kò sí ìmáàmù nítòsí. Mhm. Ọ̀rẹ́ tó dàbí kó lágbọ̀ọ́yé jẹ́ ó wá ó lìdè pẹ̀lú kálímọ̀ ṣahada. Mhm. Tó bùkátà kí wọ́n tún lọ rí ìmáàmù àbí ó lè máa bá ẹ̀yẹ̀wọ̀n ẹ̀ lọ yẹn kan nìyẹn èkejì ẹ̀jẹ̀ ọ̀ tí èèyàn bá fẹ́ mo kírun sìn mo fẹ́ tọrọ gbá mo fẹ́ tọrọ àwo ṣé màá kọ́kọ́ lórí rákà méjì màá dà níyàn ìgbàlélé yìí màá tún kí rákà méjì àwo lélẹ̀ yìí àbí màá kó gbogbo àníyàn yẹn sí orí ẹyọ kan ṣe ká tó ṣe tàgbéwò ìráàmù ni àbí lórí ìsúnjú mi àti tọrọ gbogbo gbogbo tí ó fẹ́ ni àbí sábà ìfọlámọ̀tọ̀. ẹ̀jẹ̀ ẹyọ kan yòókù ijó àti téèyàn bá mu ọtí àríyànjiyàn wáyé pé ọtí ò dáa ijó ò dáa wọn ní ká mẹ́rin wa bọ̀ wá mú kíta fẹ́ tọ́ka sí ẹgbẹ́ ìlà wa lẹ́yìn. alhamdulilayi ìbéèrè tí wọ́n ṣe látọkọ nípa pé títí tánàbí sallallahu alaihi wasallam ní kẹ tilẹ̀kùn lálẹ́ yìí kẹ́ dojú gbogbo abọ́ yín kẹ́ dojú rẹ̀ kodò kẹ́ paná kó tó di pẹ́ sùn ìní ọgbọ́n àti òye àti hikima ti ń bẹ lábẹ́ gbogbo eléyìí àwọn hikima ti ń bẹ ń bẹ ètò lè yé wa òun náà ni pé ìṣọ́ àti ààbò anabi sallallahu alayhi wa sallam ní wá fáwọn ọmọlẹ́yìn rẹ̀ bàbá ò lẹ́yìn náà ṣe sílẹ̀kùn lélẹ̀ tẹ̀sùn tó ẹ máa pé iná ẹ pè fún aburú báwo lẹ́sìn tanná lẹ̀ tẹ̀sùn jùlọ iná àtùpà àbí iná àpólà tẹ́ fi dáná oúnjẹ báwo lẹ́ ṣe filẹ̀ nígbà tó ṣe pé àwọn òkè wà pé àwọn èkúté ní àwọn òkété wọ́n lè já nǹkan bọ́ sórí náà tí gbogbo ilé ògbìn náà máa ń lórí. bákan náà ìmọ̀tánà bí sallallahu alaihi wa sallam ń tọ́kọ wa pé dojú abọ́kodò wọ́n fi hàn wá pé gbogbo abọ́ tẹ́ bá sílẹ̀ àwọn kọ́ọ̀pù tẹ́ bá sílẹ̀ tẹ́ bá fi sùn ó ti wà lárọ̀ọ́wọ́tó kí ṣètánì ó lò torí ẹ̀ tẹ́ bá sì dojú rẹ̀ bolẹ̀ Hmm. lẹ̀kùn yín tẹ́ bá ti ṣètọ́ni ò lè sí hmm. ìdí nu tí ṣètọ́ni ọmọ sojú kòkòrò ńgbà tẹ́ bá fẹ́ wọlé pé sẹ́ẹ̀ dákọ̀ ọlọ́run àbẹ́ẹ̀ ni dákọ̀ ọlọ́run hmm. tẹ́ẹ̀ bá ti dákọ̀ ọlọ́run yóò rárí wọlé pẹ̀lú yín àmọ́ tẹ́ bá ti dákọ̀ ọlọ́run ti di lọ́nà pátápátá ògbà táyìn máa wọnú lẹ́yìn àní sálámà ẹ wọnú lẹ́yìn àdúrà tí wọ́n ní kẹ́sì bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀fọ̀ ni ọmọ pè tí ọba wọlé àwọn ṣètọ́ ni ọba wọlé ni so bákan náà tẹ bá fẹ́ jẹun ẹ dárúkọ Ọlọ́run ṣètọ́nì tó bá wà nulẹ̀ kò ní rí ọwọ́ mú débi oúnjẹ yín so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí Ànábì sallallahu alaihi wasallam tí ó di ṣètọ́nì lójú láti rí ìhòòhò yín nígbà tẹ bá fẹ́ bọ́ra lẹ̀ ẹni kẹ́ sọ bísímìlà sẹ́yìn máa sọ so gbogbo eléyìí ò ní fún ṣètọ́nì láǹfààní àti súnmọ́ yín so gbogbo eléyìí à ń bùkátà ká máa mójútó kí wá sí tilẹ̀kùn lásán o kì í sí kẹ́ dojú abọ́bulẹ̀ lásán o Ànábì nítẹ̀ ń bá ń tí ń ṣe ẹ̀tún máa dákọ̀ ọlọ́run ẹ fẹ́ tilẹ̀kùn yẹn bisimilá ẹ fẹ́ dojú àwọn abọ́bulẹ̀ bisimilá so gbogbo orú nǹkan yẹn ẹ máa ṣe kẹlẹ́ bá wà lábẹ́ ẹ̀ṣọ́ àti àbọ̀ ọlọ́ ìbéèrè tí wọ́n á ṣe láti UK wọn náà nìkan fẹ́ gba Islam wọn àwa àti láǹfààní àti ṣe alábàápàdé imam ṣùgbọ́n ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ tọ́jọ́ rẹ̀ rẹ̀ òun ti wí gbólóhùn aṣahada ó ti wí fẹ́lẹ́yìn òun náà sì ti wí ó ti di mùsùlùmí ṣé lẹ́yìn rẹ̀ tún bùkátà láti lọ rí imam rárá kò bùkátà láti lọ rí imam àfi kọ́ lọ láti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam nítorí pé ẹ̀sìn islam wọ́n yẹn forí gbàǹdùkú lásán ṣe a láti kọ́mọ̀ nípa rẹ̀ ìmàlọ́lá dínì islam ọgbọ́n ògbé ìyẹn ni pé bá ń ṣe máa pé ìmàlọ́lá dínì ó kúrú ìmàlọ́lá dínì islam ọgbọ́n ògbé so ẹni tí ó bá ṣe islam yìí tí ó bá nímọ̀ nípa rẹ̀ yóò kàn máa bó ṣe gba islam yẹn ó dáa o ṣùgbọ́n bùkátà láti wá mà nípa rẹ̀ oníta bá fẹ́ ṣe àdúrà ìgbà wo la máa fi síga nínú sọ̀láàtì wa ẹ máa fàdúrà yín síbi ìforíkalẹ̀ ẹ tún máa fi síbi tẹ̀síáhódù ti parí kó tó di pẹ́ sálámà ṣùgbọ́n kíyèsí o gbogbo àdúrà tẹ́ fẹ́ ṣe yẹn ẹ gbọ́dọ̀ máa ṣe lárúbáwá ni nígbà tó ṣe pé nù sọ̀láàtì ni lẹ́ ti fẹ́ ṣe tọ́ wọ́n ní ijó àti ọtí mímu wọ́n ní ọ̀dà àwọn ọ̀mẹ́rí rẹ̀ àǹfààní kéèyàn kọ́ mànà hmm. àǹfààní kéèyàn kọ́ mànà ijó kò sí nínú tí islam tó ní ká ṣe nítorí pé ìranù àti rẹ́gbẹ̀ làṣà ni ìlò ń jó sí kíní dùn ọ̀nù gánà rí ọtí gba tíkẹ́ẹ̀tì àlùjáná kí ni kí ni àṣeyége wo ni dérò rẹ sí táwọn á ń jó pé kí ni ní ọjọ́ ọ̀tàdírẹ́kẹ ọ̀yọ́ ó fi yẹn olúwa ó fi dúpẹ́ olúwa o lóní kan máa jó fún subhanallah ọlọ́run bá ní ya Maryam qanati li rabbiki wasjudi warka'i ma'ar raki'in látòrí àwọn ànábì tó síwájú gbogbo wọn ṣe sọláàtì mm-hmm. kò sẹ́nìkan tọ́lọ̀ nìkan máa jọ jọ ṣèkìn ọtí kúmọ àánú alukur'ani inú sunna anabi sallallahu alaihi wasallam ọlọ́ni innama al-khamru wal-maisir wal-ansabu wal-azlamu rijsun min amali ash-shaytan fajtanibuhu la'allakum tuflihun innama bákan náà à ń ta tẹ́tẹ́ bákan náà gbogbo tí a máa ń lò láti sọ pé a fẹ́ máa ń tọ́pa ma ọlọ́run ní ìdọ̀tí ni gbogbo ẹ̀ lọ́jẹ́ nínú sí àṣẹ ìkàn fajtanibuhu la'allakum tuflihun ẹ̀ jìnnà sí kẹ́ lè bá a sórí rẹ̀. tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. ṣé ìkọlábẹ́ ìbéèrè ẹni tó béèrè nípa à ń dojú abọ́dé nǹkan kan tilẹ̀kùn wọ́n ní ṣe eléyìí náà ó tún kárí àwọn kànga tí wọ́n máa tọ́jú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ àbí ò sí nǹkan kan tẹ́nìkan bá lọ kónú kankan tó kú tí wọ́n ní sọ pé ìlẹ̀ pa ah, ah. àwọn àwọn béèrè mi ò ní tuma. naam jazakumullahu khairan sheikh. Ah, ọgbọ́n pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí ọlọ́run kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé ìgbà tí tọ́ba lọ́jọ́ agbóúnjẹlẹ̀ ẹ̀yà àmọ́ ọgbọ́n pàtàkì lọ́wọ́ àṣẹ dọkítọrọ ṣàbẹ́yìn gbadébọ̀ ọ̀rọ̀ jí aláṣẹ àti olùdásílẹ̀ àlùmọ́dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yíwá ọgbọ́n pàtàkì lọ́wọ́ àbú àmínà àti àfa abdulwadud tí wọ́n dìjọ́ kọ́ wọ́n ní wàjẹ́ zakumullahu khairan ọ̀làdùnmí belo lóko mi o títí ọjọ́ mẹ́jọ yìí dátun pàdé lórí ètò inshallah ní mú kí wáyé pé sálámù alaykum rahmatulahi wa barakatuhu. ẹgbọ́ bí ó ṣe ń sin wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ tọrọ ẹsẹ̀ náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù. à ń tẹ̀síwájú báyìí lórí ètò àlèhúdà pẹ̀lú àyàntóyè jimoh.